وكل بدعة دلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فما لون وضع أثري كيجة النبي محمد صلى الله عليه وآله وسلم آه إليني ترى حصول أصول الثلاثة وأدلتها لشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله في أنباك كارلو níbi tí a kà ní òní eléyìí ni halqa eh, ogún àti méjì ẹni pé twenty two alasani wa ishirun náà ni a fi náà ni a kà ní òní òun náà ni ibi tí sheikh ti ní pé al-aslu thani قال الإمام محمد بن عبد الوهاب رحمه الله الأصل الثاني معرفة دين الإسلام بالأدلة وهو الاستسلام لله بالتوحيد والانقياد له بالطاعة والخلوص من الشرك وهو ثلاث مراتب الإسلام الإيمان الإحسان وكل مرتبة لها أركان فأركان الإسلام خمسة شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام sheikh muhammad ibn abdulwahab rahimahullah gẹ́gẹ́ bá ṣe mọ̀ ipe tíra tí a ń kà yìí wọn là ń pè ní al-usulu as-salasa àwọn nǹkan tó ń jẹ́ àwọn nǹkan ìpìlẹ̀ mẹ́ta tó ṣe pé mùsùlùmí ó gbọ́dọ̀ mọ̀ ní àmọ̀ dájú tí ó gbọ́dọ̀ sí iyèméjì níbi mímọ̀ rẹ̀ ìpínlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ma'rifatullah aw ma'rifatul abdi rabbah òun náà ni kí ẹrú kó mọ ọlọ́run ọba rẹ̀ ẹ̀ríkì gbogbo àwọn àlàyé tá a ti ń ṣe láti nǹkan bíi halqa ogún ẹni pé àwọn ẹni àwọn ìpàdé ogún tá a ti pàdé tá a ti ń ṣàlàyé tíra yìí bọ̀ ó ní ń ṣe lórí ma'rifatul abdi rabbah kí ẹrú kọ́ mọ ta lọ́lọ́run ọba rẹ̀ òun náà ni a ti ń bábọ̀ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ yìí níbẹ̀rẹ̀ tíra yìí gbogbo ń tẹ́rì pé gbogbo àwọn àlàyé ta ti ṣe a ti nípa pé báwo ni àwọn nǹkan tó ń jẹ́ in tí ẹrú máa fi ń sin ọlọ́run ọba níbi pé ṣahadatu an la ilaha illallah ṣùgbọ́n kíkírun gbígbàwẹ̀ kíkírun gbígbàwẹ̀ ṣùgbọ́n nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ìbáàdà àfi ní pé wà ní wàhálà ìbáàdà ti kẹfẹ́ ikú àwọn ìbáàdà ó pọ̀ gan-an ṣàlàyé nípa àdúrà lápara nípa ìmọ̀lọ́lẹ̀ dùn nǹkan wípé ìbádà ni ìmọ̀lọ́lẹ̀ wá ṣe ìlérí ìbádà ni ìwá ìrànwọ́ ìbádà ni ìkégbàmígbàmí ìbádà ni ìdẹ̀rù ìbádà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí la kà òun ní í ṣe pẹ̀lú ma'rifatul abdi rabbahu tìbó ni ọmọ ènìyàn ṣe máa ń mọ ọlọ́run ọba rẹ̀ èyí tó bá kú nísìn òun náà ni al-aslu thani ṣéèkì ní ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ma'rifatu dinil islam bil adilla wọ́n ní kíyàn ọmọ ẹ̀sìn islam tí yẹn bá fẹ́ ṣe kíyàn ọmọ pẹ̀lú ẹ̀rí kó ṣe pé islam rẹ tó ń ṣe ó yí ọ ọmọ tó mọ nǹkan tó ń ṣe àìmọye mùsùlùmí tó ṣe pọ́n kàn ń mùsùlùmí pẹ̀lú orúkọ lásán ni àbẹ́lómi ń jẹ́ mùsùlùmí pẹ̀lú pé ìlú wa ìlú mùsùlùmí ni ẹlòmí ń jẹ́ mùsùlùmí pẹ̀lú pé ìran wa ìran mùsùlùmí ni gbogbo eléyìí kò tó fún ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi o bóyá ni pé ní tí fi jẹ́ mùsùlùmí gidi òun náà ni ma'rifatul islam bil adilla kéèyàn ọmọ ẹ̀sìn yàn pẹ̀lú ẹ̀rí tí mú yàn ń ṣe ogun tó ń ṣe nínú ẹ̀sìn ẹni tó bá mọ ẹ̀rí tí ń ṣe ti ẹ̀rí tó mọ nǹkan tí ń ṣe tó mọ̀ tó mọ nǹkan tó ń ṣe nínú ẹ̀sìn irú ẹni yẹn òun ni yóò lè ṣe nǹkan yẹn gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe ni kó ṣe náà ló fà lèyìn fi rí mùsùlùmí lórí pé ń ṣẹ̀sìn ọlọ́run ọba lónìí ẹ wà á rí wọn wá pálapàla lóríṣiríṣi tẹ bá dé mọ́ṣáláṣí gan ẹ bá mùsùlùmí oríṣiríṣi náà ni mùsùlùmí ọmọ dánwò kọ́dà ẹran tó ṣe pé ẹ kí ẹnu kó papọ̀ lórí ẹ̀ síbí ànábì sallallahu alaihi wasallam ó kọ́ àwọn sọ̀rọ̀ àbàrẹ̀ ní àkọyanjú ni ẹ wá rí i pé àwọn ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam tí ò ti ẹ̀gbà kọ́ mùsùlùmí tánàbí ò kírun bẹ́ẹ̀ líla yé ẹ rí i pé mùsùlùmí ń kírun bẹ́ẹ̀ lónìí ẹ rí i pé náà ni kí mùsùlùmí kó da ọwọ́ kalẹ̀ ọwọ́ rẹ̀ kó mọ kírun tó sì da ọwọ́ kalẹ̀ kó mọ sallallahu alaihi wasallam alọ́ ànábì ò kírun báwọn orí wọ́n kí ló fàdá ìfẹ́ ra àyàtà ń kírun bẹ́ẹ̀ wọn náà ní pé nkálukú kọ́ máa ṣẹ̀sìn pẹ̀lú àdélà pẹ̀lú ẹ̀rí bẹ́ẹ̀ ni pé mùsùlùmí ń ṣẹ̀sìn pẹ̀lú ní sin ẹ̀sìn pé bá a ṣe bá a tí wọ́n ń ṣe nù eléyìí kì í sì ṣe ti ń jẹ́ Islam tó àkọ́kọ́ tí sheikh wa kọ́ ṣe ẹni pé sheikh Islam Muhammad ibn abdulwahab rahimahullah gbà tí wọ́n sọ pé ká mọ ẹ̀sìn Islam pẹ̀lú ẹ̀rí wọ́n ní wọ́húwà yẹn ni pé Islam tá à ń sọ yẹn ìtumọ̀ rẹ̀ ní al lillah kéèyàn ojúpájú ṣẹlẹ̀ fún ọlọ́run ọba kéèyàn ó sọ̀rẹ́ndà fún ọlọ́run ọba náà ní jẹ́ pé yẹn ń ṣe islam ìtúpájú ṣẹlẹ̀ táwa ń sọ yẹn bí tawhid oníbí kéèyàn mọ ọlọ́run lọ́kàn ṣoṣo ó jùpájú ṣẹlẹ̀ fún ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo ò ní jẹ́ni tí ó lóun sin lọ́run tó tó máa mú nǹkan mi papọ̀ mọ́ lọ́run ìtú jẹ́ islam náà ma'arifatul islam òun náà ni istislamu ìju ọwọ́ ju ẹsẹ̀ ẹlẹ̀ fọlọ́run níbi tàwíìdì téèyàn ń ṣe ìyẹn ní máa lóhùn sí ọlọ́run bá lọ́kàn oṣó kó tó máa mú nǹkan ní papọ̀ mọ́ dákan náà wọlé ẹ̀ńkìyàdù làhùbẹ̀ tọ́ à ní ti ń jẹ́ Islam òun náà ni kéèyàn ó tún tẹríba fọlọ́run pẹ̀lú kéèyàn ọmọ tẹ̀lé àṣẹ rẹ̀ àṣẹ tí ọlọ́run bá bá pa náà ni mùsùlùmí ó tẹ̀lé mùsùlùmí ò gbọdọ̀ yẹn gbọ́dọ̀ ju ipá ju ṣẹlẹ̀ pẹ̀lú máa tẹ̀lé àṣẹ rẹ̀ wọlé khulusu mina ṣìrìkì yẹn tó gbọ́dọ̀ tó wá bọ́pá yányán kò níbi ẹbọ Allahu Akbar yẹn gbọ́dọ̀ bọ́pá yányán kò níbi ẹbọ kí yẹn jìnnà sí gbogbo tí bá ń jẹ́ oríṣiríṣi ẹbọ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ti ń jẹ́ bọ mùsùlùmí èyí súnmọ́ ẹbọ ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi yóò yọ owó ń bẹ̀ yányán kúrò àtọ́bá bá táwọn yẹn ti ń ṣe bí àbí nǹkan kan tó ṣe pé kì í ṣẹbọ direct ni wọ́n ń pè àmọ́ wọ́n mọ̀ pé ní àṣà wọ́n mọ̀ pé ní wọ́n mọ̀ pé ní àjẹbí wọ́n mọ̀ pé ní ìṣẹ̀ǹbálẹ̀ àbí àṣẹ̀ǹbáyé àbí ká máa ní àṣà ti wà ní gbogbo eléyìí tó bá ti jẹ́ pé ó tako mọ́ ìtọ́lọ́wọ́n bá wí àbó ti ní nǹkan kan tí kò yé èèyàn tí nǹkan yẹn ti lọ́jú papọ̀ kí mùsùlùmí yá ṣe kíni kó yá jìnnà sí i torí pé kíni ẹbọ tẹ́ ẹ rí yẹn nǹkan tó ṣe pé wọ́n máa ń dùn láti ṣe ni ìsì máa ń rọrùn láti ṣe bó ṣe rọrùn láti ṣe òun bẹ́ẹ̀ ló dùn ló mọ̀ yàn gbé kù nínú Islam kù tí ó sì bà gbogbo àlámà rí ẹ̀sìn yàn jẹ́ kọ́lọ́kọ́ ṣàṣọ èmi àtiwọ́ níbi nǹkan tí ń jẹ ẹbọ òun náà ni pé ẹni tó bá fẹ́ ṣe Islam ìkan mẹ́tẹ̀ẹ̀ta yìí pé sínú tá à ń pè ní Islam ọmọ ènìyàn òun náà ni pé Islamu lillah bitawhid ó mọ̀ sí lọ́wọ́ nìkan oṣù bákan náà ó mọ̀ tẹ̀láṣẹ rẹ̀ ó sì jìnnà sí ẹbọ ṣíṣe ṣéèkì wa ní islam tá à ń sọ yìí pé yẹn gbọ́dọ̀ mọ̀ wà ó wà salasu maratib ipò mẹ́ta ní islam ní islam ní ipò mẹ́ta yẹni pé àwọn stages mẹ́ta nínú islam ní tó ṣe pé mùsùlùmí yóò gbàbẹ kọjá èèyàn lè jẹ́ mùsùlùmí kọ́mọ̀jọ́ kan nínú àwọn nǹkan tá à ń sọ yìí àkọ́kọ́ ni pé al ipò ìjẹ́ islam ń bẹ ipò islam ń bẹ ká ní pé lágbájá ń ṣe islam ti pé ń jẹ́ mùsùlùmí ẹni tó bá ń ṣe islam náà ní jẹ́ mùsùlùmí tó bá ti wà nípò rẹ̀ ní mùsùlùmí ni bákan náà nínú ipò tó tún wà ní al-iman ipò ìgbàgbọ́ kí n ò dé stéèjì pé ká ní ah, lágbájá ó ní iman kí n ní lágbájá ó ní islam lágbájá ó ní iman ẹlẹ́kẹta ni al-ihsan lágbájá ó ti dé ipò al-ihsan ìṣe dáadáa ìṣe dáadáa gbogbo eléyìí náà ni àlàyé padà wá lórí ẹlẹ́yọkọ̀ kan torí sheikh islam tèmi ẹ̀ muhammed bin abdulwadar rahimahullah tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yìí kì í ṣe pé ìfẹ́ ẹnu wọn kì í ṣe pé bóyá bó ṣe wù mí ń pin náà ni wọ́n fi pín islam yìí bóyá ni pípín tí wọ́n pín yìí àtàwọn ipò tí wọ́n fún yìí tán ní pé islam ní àwọn maratib ní salatu maratib ipò tó ṣe pé ìntí bí islam bí anabi sallallahu alaihi bó ṣe pín kalẹ̀ nu kọ́dà nù ayé al ẹwúrò alìsílám àti alìmánu nìsín nígbà míì tí a bá ń ṣàlàyé alìsílám tó bá ṣe pé àwọn afáàmọ́ ní pé àwọn kẹlmáàtù ní zẹ́kítàmà àti ìfitọ́rọ̀kọ̀t wáyé dàfitọ́rọ̀kọ̀t ìkítàmà àti àwọn gbólóhùn tó ṣe pé tá a bá jọ rí wọn papọ̀ ìfitọ́rọ̀kọ̀t òǹkàlùkù jẹ́ ó kọ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ wáyé dàfitọ́rọ̀kọ̀t tó ń bá wà lọ́tọ̀ọ̀tọ̀ ijtama'at ìtumọ̀ wọn papọ̀ kí lálàyé tí mo ń sọ yìí òun náà ni pé tábà ní al-iman àbí à ń sọ pé al-islam tá a bá ń dá wọn sọ lọ́tọ̀ọ̀tọ̀ a lè sọ pé afẹ́sọ́ba la fẹ́ sọ̀rọ̀ al-iman ìyẹn ni pé afẹ́ al-islam ìfẹ́ ìṣítàmọ̀ àti ìfitárakọ̀ tábìlì kó wọn tira wọn báyìí wọn á sọ̀rọ̀ islam sọ̀rọ̀ iman a jẹ́ pé islam á fún ní àlàyé tiẹ̀ lọ́tọ̀ al-iman á fún ní àlàyé tiẹ̀ lọ́tọ̀ àmọ́ wa idha ijtama'at iftaraqat nígbà tí ẹ̀hìn náà ní pé tán bá ti papọ̀ nkálukú ní tòmọ́ tiẹ̀ àmọ́ wa idha ijtama'at wa idha iftaraqat ijtama'at tá bá ti di pé àwa ní islam iman tí ipa tó fẹ́ ṣàlàyé wọn lọ́tọ̀ọ̀tọ̀ a jẹ́ pé ìtumọ̀ kan náà ni a máa fún wọn yẹn ni pé bá ní mùsùlùmí lágbájá àlẹ́ ní mùsùlùmí ni mùmí nínú ẹni mùmìnì ni mùsùlùmí ni wọ́n tó bá ní ta ni mùsùlùmí ta ni mùmìnì gbàùn ló wà ní àlàyé ọ̀tọ̀ọ̀tọ̀ tí a fún wa. òun náà ni ọlọ́wọ́n bá azza wa jal ló fi sọ nínú alukur'an láti fi ṣàlàyé ipe ipò islam ó yàtọ̀ sí ipò al-iman náà ni eh, ọlọ́wọ́n bá sọ pé qalatil a'rabu amanna kul lam tu'minu. ولكن قولوا أسلمنا ولما يدخل ولما يدخل يدخل الإيمان في قلوبكم قلوا أني أو الأربعة أو أركم سقي آمنا إكي أنتي الإيمان كل لم تؤمنوا قلوا باني والنبي صفوان إكي أتي ديقو الإيمان ولكن قولوا أسلمنا قتل ما صنعني ẹ ti gba islam walamma yudkhilul iman fi qulubikum àmọ́ walamma yudkhilul iman fi qulubikum iman kò tí ì wọ inú ọkàn yín sílẹ̀ yìí ó túmọ̀ sí pé àṣé ìyàtọ̀ ń bẹ láàrin tá à ń pè ní al-iman islam náà ni sheikh islam muhammad ibn abdulwahab rahimahullah ni wọ́n fi ní pé walahu maratibun wa huwa salasu maratib wọ́n ní islam yìí ipò mẹ́ta ni máa ń ní ipò al-islam ń bẹ wọ́n ní wal iman ìgbàgbọ́ wal ihsan ìṣe dáadáa ṣéèkì tó wá ní wa kullu martabatin gbogbo ipò kọ̀ọ̀kan táwa sọ yẹn ní pé ipò mẹ́tẹ̀ẹ̀ta yìí laha arkanun wọn kálukú rẹ̀ náà tó ní orígun ó ní orígun wọ́n ní fa arkanul islam khamsa àmọ́ orígun islam márùn ni o márùn ni arkanu islam khamsa orígun islam márùn ni shahadatu an la ilaha illa allah àkọ́kọ́ ni ìjẹ́rìí bí kò sí ẹni tá a máa ń sìn àyàfi allah wa anna muhammadan rasulullah àti pé ìjẹ́rìí kan nàbà muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni shahadatu an la ilaha illa allah ìjẹ́rìí kò sí ẹni tó ní ẹ̀tọ́ sí ẹ̀sìn àyàfi allah wa anna muhammadan rasulullah kò sẹ́ni tó ń jẹ́ anabi sallallahu alaihi wasallam pé dájúdájú anabi òjíṣẹ́ ọlọ́run ọba náà ló jẹ́ eléyìí ní tí ó gbọdọ̀ dá mùsùlùmí lójú nínú pé tó ń jẹ́ orígun islam ni torí pé tá a bá ń ṣàlàyé nígbà míì èèyàn kì í mọ bí èèyàn ṣe wò yìí ta ni pé orígun islam márùn ni lọ́dọ̀ àwọn míì náà ti pa àwọn náà ti ń pera wọn ní mùsùlùmí àwọn ọgbà pé orígun islam yìí pé márùn ni o kódà àwọn ọgbà pé táwọn ń pè ní orígun islam yìí pé náà ní ń jẹ́ orígun tí à ń pè ní àwọn arkanu islam so ìyẹn ni pété pé nǹkan arkanu islam tiwọn ó yàtọ̀ gédégédé sí ti àwọn akakalẹ̀ yìí àwọn náà ni àwọn tó ń pè ní ṣé àwọn rọ̀fíbọ̀ àwọn rọ̀fíbọ̀ so ìyẹn tó ń pè ní arkanu islam lọ́dọ̀ tiwọn gédégédé náà ló yàtọ̀ sí ti anabi sallallahu alaihi tí ó mú wa nígbà táwọn ọba sọ pé ti ń jẹ́ arkanu islam lọ́dọ̀ tiwọn àwọn ni pé wọ́n ni at wọ́n lẹ́yìn náà an bákan náà wọ́n ní al-imama lẹ́yìn náà wọ́n ní al-ma'ad lẹ́yìn náà wọ́n ní al-adlu ẹ̀wọ̀n kan táwọn ń pè ní arkana islam lọ́dọ̀ tí wọ́n nù. ìbí ilẹ̀ ó ti mọ̀ wípé ìlànà al-sunnah wal jama'a wọn ní ìlànà tọ́tọ́ ti pé ìyẹn lè ṣe tí yóò fi ṣe gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi mú wa. ẹ̀wọ̀n tí àwọn ń pè ní arkana islam tó ṣe pé àwọn sọpọ̀ náà ní márùn péré. ìgbà táwọn ṣíà táwọn fẹ́ mú márùn fún wa gédégédé náà lọ yàtọ̀ sí ti alùsùnà tí anabi sọ̀sọ́lá mú wá fún wa bàtà àwọn ọmọ mu wá àwọn sọ pé àríkánù islam lọ́dọ̀ táwọn àwọn náà ní atawhid wọ́n ní kí n sọ lọ́wọ́ balẹ̀ kan ṣoṣo agbọ́ yìí wọn bákan náà wọ́n ní ànúbúwà wọ́n ní kí n tún gbà fún ànábì àwọn àbáwọn ànábì ọlọ́run kí n gbà fún ànábì ọlọ́run ọba ni wọ́n ó méjì wọ́n ní alimaad kí wọ́n gbà pé gbé ní alikiyama ń bẹ̀ rẹ̀ rí ẹ̀kú yẹn kàn ń jẹun kan papọ̀ yẹn kàn ń rú ọ̀rọ̀ papọ̀ nítorí ní ṣe pẹ̀lú arkanu al-iman àwọn agbèsí pé arkanu al ni tó bá kan wọn tún ní al kágbà pọ́ lọ́wọ́ ọ̀bọ̀ ni wọ́n tún lè mú àwọn sifaatu ọlọ́run wọn mẹ́tò kì bọ́nù ní ti ń jẹ́ arkanu islam tó bá kan wọn tún wá ní al-imama pé imamu ń bẹ imama imama yìí ń bẹ nílò eléyìí ní táwọn pè ní arkanu islam lọ́rọ̀ tí wọ́n ní ẹ̀rí pé gírígírí látọ̀ sí ní tí alẹ́ sọ̀rọ̀ sọ́lá mú wá ntí ń jẹ́ arkanu islam kéèyàn ọmọ ẹlòmíì lè má mọ pàtàkì mímọ̀ rẹ̀ ẹbí lèèyàn ti máa ń mọ̀ ẹni tí ò bá dà mọ̀ tó bá sọ nǹkan míì fún kò ní mọ̀ pọ́tọ̀ ní tí wọ́n sọ tí ntọ́ni tí aláì sọ̀rọ̀ sọ́làmù sọ. sòwò náà ni pé àṣẹ́gun islam tẹ̀mí rahima muhammad bin abdullahi rahimahullah wọ́n ní fún arkanu islam khamsa wọ́n ní islam táwọn kọ́kọ́ dárúkọ yẹn nínú àwọn ipò tó wà nínú ìṣe islam islam gangan orígun márùn lónìí táǹpẹ̀ ní orígun kan òun náà ni mọ́nyánbà ní alayhi ghayruhu nta máa ń mọ nǹkan lélẹ́rí ni tó yẹ pé nǹkan yẹn kò lè dá dúró àfi kí nǹkan tá a bá fẹ́ mọ lélẹ́rí kò lè dúró àfi kó dúró lórí nǹkan yẹn náà nítorí pé gbé nǹkan lọ wọn là ń pè ní al-arkan wọn là ń pè ní rukunu sẹ́ni pé tó bá fẹ́ ṣe Islam tí ò bá ti ní àwọn nǹkan márààrún ta kà yìí ó ń tọ̀ kò tí ì lè ṣe Islam kí ni àkọ́kọ́ òun náà la kà kó shahadatu an la ilaha illallah wa anna Muhammadan rasulullah ìjẹ́rìí ikú anabi wa muhammad ikú ọlọ́run ọba <clears throat> òun ló lẹ́tọ̀ọ́ sí kámẹ́sì bákan náà anabi sallallahu alaihi wasallam òun ni òjíṣẹ́ ọlọ́run ọba so eléyìí náà á padà wá síbẹ̀ ìtumọ̀ rẹ̀ torí ṣètò islam tèmi muhammad ibn abdul rahman ṣètò islam muhammad ibn abdul rahman rahimahullah wọn padà tún ṣe àlàyé nítàǹsọ yìí náà ní ẹyọ kọ̀ọ̀kan ti ìtumọ̀ tí ń jẹ́ shahadatu an la <clears throat> gbólóhùn méjì ni bọ̀tí wọ́n kà kún ẹ̀yọ̀ kan ó túmọ̀ sí pé kọ̀rọ̀rùn kí wọ́n pe la ilaha illallah kí wọ́n lọ́wọ́ gba muhammadu rasulullah ìgbọ́ sọlákan náà kọ̀rọ̀rùn kí wọ́n muhammadu rasulullah ìlú ń kí wọ́n gba la ilaha illallah gbọ́ méjì ni ọ̀rọ̀ méjì ni àmẹ́yọ̀ kan náà ni gbogbo ẹ̀ ń jẹ́ sọlákan náà ẹlẹ́kejì òun náà ni máa kírun ti bí wọ́n ṣe lè kọ́ máa wí la ilaha illallah òtún kọ́ máa pariwo la ilaha illallah kọ́ máa pariwo muhammadu rasulullah kó ní gbogbo tí ń jẹ́ àkídà lóye wọn àmọ́ ibi tó kù sí náà ni pé kò kí ń kírun irú ẹni yẹn kì í ṣe mùsùlùmí tó bá kú bẹ́ẹ̀ ẹnìyẹn kú ní kú ẹni tí kò kí ń ṣe mùsùlùmí ni irun nínú àwọn orígun islam ni tí wọ́n bá ti jùrún kalẹ̀ bí wà ìtá ò zakat yíyọ zaka ara tó ń jẹ́ orígun islam ni ẹni tó bá ní owó dípò kí ó yẹ kó yọ zaka tí kò wá yọ irú ẹni yẹn àlè pé ní mùsùlùmí pàtàkì ló tó bá ṣe pé ó ń ṣe pé òun ò ní yọ níyọ pé nǹkan yìí kò kí ń ṣe dáadáa ìní yọ ni irú ẹni yẹn kì í ṣe mùsùlùmí. ṣùgbọ́n kan náà sóhun rọ̀mùdọ́n àwọn rọ̀mùdọ́n tá a máa ń gbà wọn náà jẹ́ orígun kan nínú àwọn orígun islam tó kó wọn náà ní ẹlẹ́ẹ̀kẹrin tí a kà sínú tí a kà sínú nítàǹkà ní àwọn orígun islam yìí yẹn ni kó tó bá dé nínú oṣù ramadan ká gba àwẹ̀ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe mú wa látọ̀dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n kan náà hajjul bayt hajjul albayt allahi alharam wa hajj bayt allahi alharam kí wọ́n tún lọ sí ilé ọlọ́run ọba láti lọ lè ṣe hajj ẹni pé fún ẹni tó bá ti ní agbára láti lè lọ tí ojú ọ̀nà sí rọrùn gbogbo eléyìí náà là ń pè ní nǹkan tí ń jẹ́ pé èèyàn ń ṣe tí ń jẹ́ orígun ẹ̀sìn Islam tí anabi sallallahu alaihi wasallam tó mú wa fún alẹ́ umma yìí tó mùsùlùmí tó bá lóun fẹ́ ṣẹ̀sìn kò gbọ́dọ̀ ní pé òun ò ní bùkátà sí mímọ àwọn orígun Islam yìí bí wàá ti wá ṣàlàyé lẹ́ẹ̀kan wípé gbogbo táwọn sọ yìí ipe tí mùsùlùmí gbọ́dọ̀ mà ní ẹ gbọ́dọ̀ mọ ẹ̀rí ẹ̀sìn wa tá à ń sìn ni tẹ́bá gbogbo ń ta kàkálẹ̀ pé ń jẹ́ orígun islam yìí kìí ṣe pé sheikh eh, muhammad ibn abdulwahab rahimahullah ṣe pé àwọn kan ronú ni wọ́n ní eléyìí ní ń jẹ́ orígun islam bàtà ní pé gbogbo wọ́n ní islam ní orígun kìí ṣe pé àwọn ni wọ́n rorí o tábà tó lọ lè wọ hadithi hadithi tí ń jẹ́ hadithi umar ń bẹnu sahih muslim àdéhùn Umar ni Abdullahi ibn Umar ló ń gbọ́dá tọ́lọ̀ bàbá òun wípé òun gbọ́dá tọ́lọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé níjọ́ kan ni anabi sallallahu alayhi wa sallam ń jòkó àwọn jòkó ti anabi sallallahu alayhi wa sallam ni arákùnrin kan bá dé ní ògìgì ṣẹ̀dídò bayáàdù siyab aṣọ rẹ̀ funfun gan ṣẹ̀dídò ṣàwádù sáàr ṣẹ̀dídò sáwádù sáàr inú rẹ̀ kún ó dúdú gan la yura alayhi atharu safar àárí àpẹẹrẹ kún àjò ni wala ya'rifuhu minna ahadun ẹnìkan kan ò sì dá ẹni yìí mà láàrin wa wọ́n ní wá jókòó ó jókòó ti ànábì sallallahu alaihi wasallam fastanada rukbatayhi ila rukbatayhi ó fi kún rẹ̀ ó fi kún kún ànábì wada yadayhi ala fakhshay ó gbé ọwọ́ rẹ̀ lé ànábì sallallahu alaihi wasallam ní ìtàn wọ́n bẹ̀rẹ̀ sí ní bí ànábì níbi rẹ̀ wọ́n ní akhbirni ní bí ti ṣékùn ọ̀rọ̀ Abdul Wahhab rahimahullah tí wọ́n ti mú ẹ̀rí ń dánsọ pé wà arkanuhu khamsatun wà arkanuhu khamsatun so lọ́wọ́ ni pé ṣàlàyé tí ń jẹ́ islam fún mi lọ́wọ́ ni an tashhada an la ilaha illallah wa anna muhammad rasulullah wa tuqimu as wa tuti zakat wa tahujju al-bayt wa tasuma ramadan bó ìṣàlàyé rẹ̀ náà tó túmọ̀ sí pé ní jẹ́ islam bẹ́ẹ̀ náà níbi àhàdíìsì Abu Hurairah mi nígbà sọ́lá mi pé buniya al-islam ala khamsin ipe islam yìí o orí nǹkan márùn náà lámọ́lélẹ́rí wọ́n ni an tashhada an la ilaha illallah wa anna muhammad an shahadatu an la ilaha illallah wa anna muhammad rasulullah wa iqamu salah wa ita'u zakat wa sawmu ramadan wa hajju bayti allahi al-haram eléyìí ní túmọ̀ sí pé sheikh wọn abdul wahab rahimahullah kì í ṣe pé wọ́n ń fi làákàyè wọn láti máa fi sọ pé n ti ń jẹ́ islam lélẹ́yìí àbí láti máa sọ pé n ti ń jẹ́ òpó islam náà ni eléyìí tọ́ tábánikáwò nígbà tí a ṣàlàyé ti ń jẹ́ islam tán tọ́ n tí wọ́n ń jẹ́ orígun àkọ́kọ́ ẹni pé shahadatu an la ìjẹ́rìí pé kò sí. ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ṣéèkì tún bẹ̀rẹ̀ àlàyé yẹn náà wọ́n ní ad-dalilu shahadati qawluhu ta'ala shahida Allah annahu la ilaha illa hu wal malaikatu wa ká ilm qa'iman bil qist la ilaha illa huwa al-azizul hakim wọ́n ní ẹ̀rí ṣahada ẹ̀rí tí mo ṣàlàyé lẹ́kẹ́ pé bí sheik ṣe sọ pé àwọn nǹkan tí ń jẹ́ arkan islam ni sheik wa tó wá mú àlàyé rẹ̀ wá ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ó mú ẹ̀rí rẹ̀ wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan ní alukoran tó dín táwọn sọ̀rọ̀ lórí rẹ̀ ni pé kéèyàn ọmọ ọmọ islam yẹn tí yẹn ń ṣe del adela pẹ̀lú ẹ̀rí wọ́n fi máa mú ẹ̀rí nǹkan tó ń pè ní orígun islam yẹn wá wọ́n ní fàdàlílù shahadati an la ilaha illallah ẹ̀rí tí a wò nínú alukoran táàfì mọ̀ pé á nǹkan tó ní ṣahadatu an la ilaha illallah yìí ọlẹ́rì ọlẹ́rì kì í jẹ́rìí pé kò sẹ́ńtọ́ lẹ́tọ̀ sí ẹ̀sìn ó ní ẹ̀rí wọ́n ní òun náà ni ọlọ́run bá sọ pé ṣahida Allah ní suratu Al-Imran àyà eighteen ọlọ́run bá ní ṣahida Allah tí ni ọlọ́run bá mọ jẹ́rìí annahu la ilaha illa hu bí kò sẹ́ńtọ́ lẹ́tọ̀ sí ẹ̀sìn àyàfi ni ọlọ́run ọba nípe kò sẹ́ńtọ́ lẹ́tọ̀ sí ẹ̀sìn àyàfi Allah wa ulul ilm àti gbogbo àwọn tí wọ́n ń jẹ́ onímọ̀ tó nímọ̀ nípa ọlọ́run ọba àwọn náà mọ̀ pé kò sẹ́ni tí ó lẹ́tọ̀ sí ẹ̀sìn àyàfi Allah qa'iman bil qist olúwọba yìí wọn lọba tó ṣe pé ó dúró pẹ̀lú dọ́gbadọ́gba gbogbo nǹkan rẹ̀ dọ́gbadọ́gba ni gbogbo àlámọ̀rí àṣẹ rẹ̀ dọ́gbadọ́gba ni nítorí wọn bá ṣe lófin fún wa nínú ẹ̀sìn wa dọ́gbadọ́gba ni wọn ni la ilaha illahu àní kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àyàfi olúwa ọba náà al-aziz òun náà ni ọba tó ṣe pé ọba kàyàkàyà ni al-hakim ọba ọ̀jọ̀gbọ́n ni. so ẹ̀rí pété bá wọ àyà tí wọn kàtá yìí nígbà tí bẹ̀rẹ̀ ni pé shahid mana shahadatu an la fẹ̀rí tó mú wánu. ṣé kò tó wá ní wà ma'naha wọ́n ní ìtumọ̀ tí ń jẹ́ la ilaha wọn ni pé la ma'buda bi haqqin illa Allah kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ ká máa sìn kò sẹ́ni tí a lè máa sìn pẹ̀lú ẹ̀tọ́ tẹnìyẹn lẹ́tọ̀ọ́ sí illa Allah wahdahu ọlọ́ọ̀bá nìkan oṣó ni o yẹn ni pé tí a bá ń tú pé la ilaha illa kò sí nǹkan kan àfọlọ́hún a ìtúkùtù lè yàn tú o àwọn nǹkan bẹ tó pọ̀ nǹkan kan bẹ tó pọ̀ tó pọ̀ sánmà nǹkan ni igi nǹkan ni omi nǹkan ni gbogbo àwọn nǹkan mọ́tò tá à ń rí nǹkan ni wọ́n kí wọ́n á ní kò sí nǹkan kan àfọlọ́run a ìtúkùtù lè yàn tún un bí wọ́n bá tún ní kò sọ́ba kan àfọlọ́run ọba mi ń bẹ o ọba mi ń bẹ so mo náà ni pé àwọn ọba ìlú oríṣiríṣiríṣiríṣi àwọn ọba oríṣiríṣi ìlú ní bẹ akàwà kánú akọba kíní kan bọ̀ akọba lọrin akọba Sokoto abọ̀ akọba Maiduguri akọ àwọn ọba lóríṣiríṣi bẹ́ẹ̀ ni nílùú mi ti tún ṣe Nàìjíríà náà ọba mi ń bẹ tí a ti sọlọ ó mi pé ìtumọ̀ yẹn ìtukùtù lè yàn ń tú so ní tí yàn lè tú tí ó ṣe dèrè gan ni pé kò sẹ́ni kan tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn tí bá tún kò sẹ́ni tá a lè máa sìn àfọlọ́run ah, àwọn èèyàn ń sin nǹkan mìíràn tó yàtọ̀ sọlọ́run wọ́n ń sin Ògún wọ́n ń sin èèyàn wọ́n ń sin Ọbàtálá kọ́lá wọ́n ń sin àwọn àfa wọ́n ń sin àwọn ṣéhù àwọn èèyàn ń sìn wọ́n ìtumọ̀ rẹ̀ ni pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn gbogbo nǹkan tó ń sìn yẹn àwọn nǹkan yẹn ò lẹ́tọ̀ọ́ rẹ̀ Ọlọ́run ni لأنه هو الخالق المعبود òun lọ́ba tó dẹ̀dà òun náà sì ni ẹ̀dá gbọ́dọ̀ máa sìn òun ni ẹ̀tọ́ ìjọsìn òun ló wà fún tí wọn bá sìn yóò jìyà ọlọ́run ọba àmọ́ tí wọn bá sìn àwọn nǹkan míì kọ́lá èèyàn wà nínú kí ọlọ́run ọba ni tùdẹ̀ tí wọn bá ti sin lọ́run yóò sin nǹkan míì ni tùtù yẹn bá pa nǹkan míì kan ti fẹ́ gbogbo nǹkan míì yẹn pa sí ọpọlọ nìkan ṣe lè wá ń sìn ìrẹ́ni yẹn òun ni yóò rí ìkànnọ́dọ̀ ọlọ́run ọba ṣéèkù wa ń bá ọ̀rọ̀ yẹn lọ wọ́n ní la ilaha wọ́n ní nafiyan jami'a ma yu'badu min dunillah wọ́n ní gbólóhùn la ilaha yẹn ìyẹn fi takò gbogbo nǹkan tí àwọn èèyàn ń sùn tó yàtọ̀ sọ́lọ́run bí gbogbo àwọn nǹkan yẹn wọn ò ṣiṣẹ́ kò sí kò sun ọ̀lẹ́tọ̀ sí ká sìn wọ́n illa òun jẹ́ isbat ìyẹn fi rinlẹ̀ al-ibadatu lillah ìjọsìn fọ́lọ́run wahdahu ẹnìkan òṣèlú aṣọrí kálá olórogún fi ibadatihi níbi ìjọsìn fún kama annahu laysa lahu sharikun fi mulkihi gbogbo ìjẹ́ pé ọlọ́run ọba yìí náà kì í ṣọba tí ẹnìkan lè bá a pín níbi ọlá rẹ̀ gbàtẹ́nìkan ò lè bá a pín ọlá rẹ̀ bó lè ṣe wá jẹ́ pé ẹnìkan sì lè máa yẹn sì lè máa jẹ́ kí ẹnìkan máa bá a pín níbi ìjọsìn fún un ẹni pé ọlá ọlọ́run ọba gbogbo àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe àwọn ìkápá rẹ̀ tó ní àṣẹ rẹ̀ tó ní kò sẹ́nìkan tó lè bá a pín wípé èmi ni mo ní bí ibi lápèjúwe kẹ́nìkan ní pété ẹlú sọ́mọ ìlú báyìí ńlágbọ́já lọ dáa kò sẹ́ àlégbọ́rí àlégbọ́rí ẹnìkan ọ̀bọ ọ̀rọ̀ ọ̀bà pín rí sòkèlèwádé tí wàá ti pé àwọn ìjọsìn ọlọ́run náà lámọ̀ wá bá a pín fún nǹkan míì tí kò kì í ṣe ọlọ́run ọba sẹ́lẹ̀ yìí yóò jẹun tí ó takò lákàyè nítí ọba ti lè jẹ́ kẹ́ lè bọ́lọ́wọ́n bá pín níbi agbára rẹ̀ àbí níbi àwọn ìkápá rẹ̀ àbí níbi àwọn nǹkan tó dá bó lẹ́sẹ̀ àwọn bá pín níbi ìjọsìn náà ẹni pé ọ̀gbọ́dọ̀ gbé ìjọsìn rẹ̀ fún ẹlòmíì ọlọ́wọ́n bá subhanahu wa nìkan náà ni ẹni tí ó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi náà ni ọgbọ́dọ̀ máa sìn. sọlẹ́yì náà ni sheikh islam tẹ̀mí ọ̀rọ̀ muhammed bin abdullahi rahimahullah náà ni wọ́n wọ́n mú ẹ̀rí rẹ̀ wá wípé láti inú alukur'an àwọn ni àti túmọ̀ rẹ̀ kálò lè mọ o inú ń jẹ́ pé èèyàn mọ islam tí èèyàn ń ṣe kì í ṣe pé wọ́n ń ṣe èmi náà ń bá wọn ṣe wọ́n ń jó èmi náà ń bá wọn jó èèyàn máa ń wádìí kí bí ṣe ń tẹ̀ fi ń jó ni bẹ́ẹ̀ ni ọba àwọn tó ń kírun ọ sì mọ̀ bí ọ ò mẹ̀rí ń kírun ọ wádìí pé kílẹ̀ rí irun tó ń kì í òun bojú òun lò kọ́ọ̀bù òun bá tòkòtò sókè ó lọ lè wádìí náà ní sọ pé máa rí fọ́tò dín islam bil adilla ẹ̀sìn tí yẹn bá fẹ́ ṣe ń gbọ́dọ̀ lẹ́rí pẹ̀lú ẹni o sọ abẹ́ ọlọ́run bá azza wa jal ọlọ́run bá tó yẹ kóhun náà ni ọba tí àgbóyè ẹ̀sìn wà lọ́dọ̀ rẹ̀ kó ṣáà ṣe àlékún àgbóyè ẹ̀sìn rẹ̀ fún wa kó fi ẹni wa rinlẹ̀ kó fi ẹ̀ṣẹ̀ wa rinlẹ̀ lórí ìṣẹ̀sìn islam lórí sunnah nabi sallallahu alayhi wa sallam هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته